President do you. Mind what you say. No, mind what you say. What about bá tó bá mommy? bá súnmọ́ mi, màá gbá Damn, ẹsẹ̀ lọ́rùn. Diamond waist, I have that This, this idiot. Hey, hey, hey respect yourself. Respect yourself. Eh, I respect. yourself, I beg. <laughs> Res- respect yourself, I beg. I beg. So, um, um, um, um, we are we are somewhere, um, in the street of Lagos, and we just want prank one girl. You know, one there's one worry girl. We don't enter my skits before. You understand? We don't enter my prank. You understand? So, we just want to take an on our way prank on the girl using this this Yoruba demon. <laughs> No, I am, I am, I mean, I am a gentle girl. Like, I just want to, like, jamo, make voice, uh, jam yeah, very... on me, no say, I'm on me, if you calm your tempo, if you calm your tempo. No, you touch me, no, you touch me, my body don't need to be. Why do they touch? What do they worry? <laughs> Now it's they do, what do they worry? I don't touch you. They touch me too much. I don't understand It's like I'm too fine for okay. Oya touch me. Oya hold me. Eh, no wala, no wala. So. Hey! No. Leave my hand now, make I want my hand now. Okay. So, I want set up, you know, Idamu. Wait, so you be saying? go fit am, shut up. Hey, eh, shut up, shut up, shut up. Eh. Person will go fit them. I want set him up with that girl. You understand? So everything that is happening, just know that she's aware of it. I'm aware of it. So so I'm just gonna act like I don't know what's going on, but we know what's going on. So let's prank that girl. Thank you. Please, anything that she's doing here, no, it's not real. It's not happening. I know what's wrong with that. <laughs> so I drove in with um, the girl and Terry with the idea that we are coming for a shoot in this location, but they actually don't know what I have in plan already. wetin dey pa i no dey like wetin dey do wetin dey talk. wo ni mi no know say the sun too much. i know i know no vex. Ah, wetin happen. yes yes yes i just buy something outside and come now. no no tey i get where i dey go. just just chill for me just chill for me. wey ay. yeah na yeah na good afternoon. hi diamond. how are you. what's up. hi are you diamond. Yes, I'm Diamond. What's good? Wow, nice meeting you. Like, Omo, I like that your action. No, oh. what you did um, to Manova, I swear down. I Guy, you. I'm sorry, can you help me go to the back? Like, I want to sit down. I need to do some things. I don't understand. Go to the back how? But I, I was here before you. I said I'm sorry. I want to do some things. What do you want to do? Like, I was here before you, so you should sit in the back, not me. Sorry, bro. How about you? um please i want her to go to the back i want to do some things here i don't understand you don't understand what no i was there before you're the one who's supposed to sit at the back i don't get uh, i am not what arguing with you I, but i said please what are you saying yeah, no, we are linking This is it. Like, what's the demand? I come first. I was here before you. I should go to I the back. pariwo jàre kọjá. You should sit at the back. I don't know. Maybe later you do what you want to do at the front, but right now you should sit at the back. But I said please. Please doesn't sort the whole thing here. You're not telling me please. What do you should Don't. Guy, wetin dey sup? Come like I beg, I won't sit down. I don't understand. You're wasting your time. You should sit at the back. If you really want I to... sit down. I don't understand. What did they happen to you? What did they happen to me? Yes, now not. What did they follow me drag? What did they happen to you? Like I dare your first before. No, you... no, Shebe, I tell you, say please. What did they, what, what, what, what did they, what, did they make you feel like say you did important? Yeah, I better not they shoot my for my face. If you want really sit down, go back, go sit down. Not be all these things so you do if e sure for you you open the door now. yeah i no dey fear you whether na you be diamond you no be diamond you na me. if e sure for you open the door now shey e dey whine me. Me, i no fight. may i no fight for here na. but i tell you i tell you say make help ah, me oh, tell am say i. if you show me ma open the door abi. Hey. if you show me ma open the door oya oh shift. Wow, hey. ah. now you. wait no waiting dey do i no. why why waiting. why you wan enter. why waiting. why. wetin dey happen gangan shey you wan follow me drag anything i no understand. i no dey follow you dey drag anything. but so wetin dey happen. Ah, no, i said please i said please eh oh hold oh, on i said please. so if i did not say please it's another thing i said please. no dey shook your mouth put for my face if you really want to die you go sit down for back. we are no I don't understand you. I say you dey like you dey behave like wetin I don't know. I don't who who be? Eh, who who be? Na from she. Ah. I don't understand why you no say stop. Respect yourself. Respect myself. I no follow you talk. Ah. I no follow you talk. Don't shoot am for my eye. I say. Eh, wow, Mona. No, don't touch me. Anything you dey do for your life, no touch me. Anything you dey do for your life, don't touch me. Because when I came, I said please. What is it now, Babe. I said please when I came here. Yeah. I wan sit down and hear I talk. If you really... I say I wan do something. I don't understand. Mama never bring me come here. Who you be? No wahala, we go. Who I be? Who you, you be? You wan really know who I be? I don't understand. See this girl o. Oh. Like because they call you diamond, I don't understand. If you really want it's not about it's not about they call me diamond or anything. You have to respect me. Respect you why? Why I go respect you? Say wetin. Who you be for the film? Make I respect you. I say wetin happen. I no understand. Yes, alaye look me well oh! Don't, don't dey follow me reason anything o. Oh. because you wear cowries abi you wear wetin. no no that one no be say because i wear carries, o oh. no dey reason me any anyhow o oh. wetin dey do you. Somebody you no dey touch me i tell you somebody you no dey touch me i tell you somebody you no dey touch me i no tell you somebody you no dey touch me see lis ten to me don't touch me you no touch me don't touch me talk. mona oya mona mona go fight for one side mona no fight near ah, mona no fight near my car. because i'm a wait wetin you buy wey you wey you i no understand see diamond okay. i was actually respecting you because i thought you were one of all these big celebrities on social media but like this eh you don provoke me normally i get craze o no be sinna i dey mad o for wetin thank god dey mad for who if you mad mad for your pocket i dey craze o you mad for your mad for your pocket if you dey mad mad for your pocket girl no dey shook mouth put for my eye you dey do you. wetin dey do you hey you dey craze i dey craze like you dey craze i no understand ogun kill you hey. Well, I tell you, I'm back home and I take cover. Because the man who back in the price go pay. Oh. Let hey. you. I came here and then he said, come on, come on, calm down. I want to sit down. Yo, see, uh, see, you know what happened to you just now. Betty. Your mouth stinks. Hey. Your mouth doesn't, your fast doesn't, your mouth No, your mouth, your fast doesn't, your mouth Yes, your mouth ah, doesn't. Jesus. No, no, no, you fight for yeah. Ogun Oki. Your fast doesn't, your mouth doesn't. Ogun Oki. Your mouth is smeared. Can't be Shut up your mouth. know over. What be this one? What did happen to you guy? So these are the diamonds. They are not understand. What did what did happen to you? This one celebrity. Which jetty sell? I don't understand. So who I be for the film? I don't get. Me, I be waiting. I be waiting. Which hey, Alpha, Alpha, I carry come shoot. Oh, but bro, not tell me that rubbish too. Which kind of nonsense jetty celebrity? See, I'm mad. They see me. They disturb me. I'm suffocating. Now, what did happen to you? Which kind of rubbish celebrity be this one? Hey, sure na my follow you talk na what's up hey that man hey that man no touch no touch am wetin dey sup. you dey follow your hand big time see person you don't. They carry They won't follow me call do shoot guy abeg. calm down na celeb dey follow talk. oga you just dey you They look down on me normally no understand. i no they look down on you i know they look down on you. guy you follow your hand big time no they see the girl. i no You just stand down now. no dey tell am. She, you know, oh see, I don't deal with Manova. Say my go back. Say, say I don't deal with her. Like she's crazy. Do you understand? I don't like what you're saying right now. Who is crazy? No, I don't like what you're saying actually No, that one, that one, leave on, leave on, leave on. Are you? Leave on, leave on. No vex, no vex. No, no, that one, no vex. No vex. That one, no vex. Hey, sister, me. The craze. You the craze. What enter me? You the craze. I said me calm down. You the craze. Me calm down. Calm down for waiting. See this waiting is getting gambling now. Me. Calm down. Calm down. Calm down calm down. Now we say you dey sign am because say you don chop am. No, no, no. No, you don chop am. Who say I don chop am? No, no, eh, eh, eh, no, no, no, no, no. No, no, no. Hey, hey, hey, no bring that level. No bring that level. Hey, no, hey, hey, hey. Mind what you say. Mind what you say. Hey, Kenita, mind what you say. Hey, I know. No, no, wait, wait, calm down, calm down. Mind what you say. No, mind what you say. Shop side don chook am. Shop side don chop am. I don't understand. What's the problem? I'm here just. I'm asking you what wetin be dis wetin be dis alpha alpha diamond diamond leave am leave am leave am diamond diamond leave am leave am diamond calm down calm down leave me no you doing this song which this your injured dey talk abeg mo calm down leave me no calm down treat am mo calm down treat am eh. What about, bá tó bá tó bá súnmọ́ mi ma gba No vex. no vex ọgbọ́n alpha alpha what's up kenny hey kenny Don't they fuck up Don't they fuck up kenny don't dey price ajé you go pay tell am make no dey use my shares. give me give me ah diamond show show diamond no vex diamond no vex no vex no no no no no no no no no no no no no that no no no no no diamond hey diamond calm diamond calm calm no vex no vex now how far now oh, no be call you come i say make you calm down make you calm down make you calm down diamond calm down carry you come na so na me carry you come for here. who you be say na dey dey craze. who be tea na you don craze before. you don wait i don buy you something na. diamond wait diamond wait diamond wait diamond wait diamond wait no be hey hey hey hey no be find your problem no no no. No, no be find your problem now. No vex. No, you know what this guy said. They, they no talk when I came. No vex. No vex. Now me carry you come shoot. You don't see crazy before. Craze eh. is get mad. Eh. You don't mad. Go there. Take. Listen, how many craze? Diamond, I beg. Diamond, diamond. Whenever you diamond, come up, you da- know you have no, no, no, no. I know, I know like that way they talk. I know like that. I know like that way they talk. I know like that way they talk. one, wait. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no. no. leave me, no, no. Leave me. I know like this way they talk. I know, I know, I know like, I know like this way they talk. If you don't know your pass, you don't go get money. I don't like this way they talk. Hey, hey, hey, hey, hey. I know. No, no, oh, no, no, no, no. Yes, yes. The mad. One give me blow. You they mad. I go say I go niche on ego. Oh. I go carry I go niche your ego. Oh. Come on. Damn, damn. I carry punch. One give me blow want to the grace. I say comot. No vex, no vex. Comot. No vex, no vex. Manova comot. No ah. vex, no vex. Manova comot. Ogun wan kill you. Just tell her say na prank. She don't do. No vex, no vex. She no know see the song. She no know see the song. She no know see the song. We dey prank you we dey prank you we dey prank you we dey prank you no vex no vex. who you dey prank. we dey prank you. normally i no say dey shop all these small small girls for. no no no no no no talk no no no no no no no no no no for real for real for real for real. Hey hey hey for real for real for real no talk that no talk that. you no get wetin you wan tell me this girl if no be. hey hey say say say say. my love my love. no no terry calm down terry. Terry, calm down. Terry, calm down. Terry, calm down. Terry, calm down. <laughs> Holy crap. No, no, no, no. No, no. You know my guy. You know mouth. Ah, I go keep that to play again now. you know you talk that thing. What do they do now? I'm a sure well, well. Oh. Yes. You just give this girl more. Forget it. You know her now. You know her normally now. Sorry, sorry. No, no, no, no, no, no. I was only joking. Like, but normally. I just brought you. I just brought you here to wine. Nova, Nova. I don't like. I just brought you here to wine. So you know say my own mouth dey smell. Normally, you know say your face. Hey, come. The blaster go leave this man and fight real fight for you. This one they mad. As if the bad nothing. That's the reason I'm out on the that you can see the microscope. I'm sorry. I'm Now Franco. Now Franco. Now Franco. Now me reverse now. Oh yeah, I reverse. Like yeah, reverse, reverse, reverse. The mouth is actually not smelling. I don't like the smell. <laughs> this one just might reverse. that one na portable this that one na portable wetin dey worry hey hey hey hey hey hey hey hey hey video don cut video don cut wait now it's okay it's okay it's wait, okay wait come come come come take you say because no because no, your car no you say because na your car no no vex no vex oh. no vex no vex how much bin car how much bin car. How much Binka when they make noise? 1.7 million. No vex, no vex, no vex. No vex, no vex. How much, how much are you making? You can pay him. You, you can pay him off. You know how much I'm I know, making? I know, I know. Hey, yeah. you know how much I'm making? <laughs> People hold